yu'tuna ajrahum bighayri hisab bẹ́ẹ̀ lọ́dún ẹlẹ́dàá wa sọ ńṣe lọ́lọ́run máa ń san àwọn oníṣòro lẹ́sàn wọn tí ó pọ̀ débi pé kò ní níṣòro ẹjẹ́ àṣẹ sùúrù kásà túnṣe o alámúlétì sálámúlétì wàhálà tẹ̀ ń bára yín fà tító bá ọ̀rẹ́ sọ̀rẹ́ wàhálà tẹ̀ ń bára yín fà tító bá ẹjẹ́ àparí rẹ̀ káàrin kọ́dánmárán kábẹ̀rẹ̀ sí ní ṣe ara wa ṣé bí ẹ̀yin máa yí pé nínú oṣù Ramadan náà àwọn ṣayatin tí wọn jẹ káàrin yọ da gbogbo wọn pátá ni wọn ti gbá sẹkẹsẹkẹ tó sì kíkọ sọkàn nínú wọn ta mọ tí ṣètọ́ni ọba sí ń ta táwọn ọba wa tán níjẹ́ òní ọwọ́ àtàn sẹ́ńgbà tí ṣètọ́ni bá dé ńlá wọ́ tó tán bí ọ̀dọ̀ wa wa wọ́n ti ṣílẹ̀kùn àwọn àlùjànnà sílẹ̀ báyìí wọ́n tilẹ̀kùn náà lẹ̀kùn àlùjànnà gbogbo àwọn lẹ̀kùn yẹn ni wọ́n sílẹ̀ àwọn lẹ̀kùn náà gbogbo ẹ̀ lọ́wọ́ àtútù aburú ò sí tí ń sọ̀kalẹ̀ wá sílé ayé dáadáa dáadáa iná ló kúnlẹ̀ ayé nìsín ẹ jẹ́ kí sùúrù ó ṣe láǹfààní lásìkò yìí báyọ̀ gbìyànjú láti jẹ́ ọ̀kan nínú ẹni tí ó ṣe sùúrù nínú oṣù Ramadan àwọn kan tí wọ́n máa wa nínú ẹ̀sìn Islam lọ́kàn nínú àwọn ẹni tó bọ́kùn dákun má ṣe wa lọ máa ná má jẹ́ kí iná tọ́ sí wa iṣẹ́ tá a ṣe tá a fi ra àlùjánnà wọ̀ ọlọ́run dákun ṣe wa ní ọ̀kan nínú àwọn tó fi ṣe kòńgẹ́ rẹ̀ eléyìí téèyàn ṣe téèyàn fi dọ̀ máa ná ọlọ́run dákun má fi wá ṣe déédéé rẹ̀ gbogbo ojoojúmọ́ nínú Ramadan lọ́lọ́run máa ń bọ́kun náà kù lọ́rùn àwọn kan nínú àwọn ẹrù rẹ̀ pé wò wọ́n náà má ní jọ́ máa ná wò ní jọ́ máa ná. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن المقصد الشرعي من مشروعية الصيام tahqiqu taqwa lillahi azza wa jal dájúdájú kálí payọ ọlọ oná ló ń àfojúsùn ńlá eléyìí tí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti torí rẹ̀ tó fi ṣe kágbáwé Ramadan tó fi ṣe lẹ́sìn lórí wa ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ ike gbogbo aláwẹ̀ lójoojúmọ́ ní ìgbà tí ọba wà nínú àwẹ̀ àdúrà aláwọ̀ ní sàdúà àyàfi kí ọlọ́run ọba gbàdúà rẹ̀ ẹ̀ ń bẹ nínú àdúà tó lọ́wọ́ ọba ò má gbà ẹ̀ ti rí tó fi wá jẹ́ pé Ramadan náà tiẹ̀ èpè ló ń fi ń sẹ́ sàdúà ẹ̀ tó fi wá jẹ́ pé sọkúsọ ìwé kówè ẹni ń jáde igbó ẹnu rẹ̀ ọ̀dọ̀wọ́ wa nínú oṣù náà yìí asọ̀rọ̀ asọ̀rọ̀ ká ṣọ́ra fún àìsàn káìsàn nítorí kíni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn ń lo ọ̀sán Ramadan tiwọn láti fi sùn ni tó bá wá di lóru wọn máa lo òru wọn láti fi máa wọ̀wọ̀ kúwọ̀ láti fi máa sọ̀sọ̀kúsọ láti fi máa gbọ́gbọ́ púpọ̀ nígbà tó bá dọ̀sán Ramadan àwọn ẹlòmíràn máa gbọ́ wáàzì wọn máa gbọ́ wáàzì lọ́sàn Ramadan. tọ́ba ti dàsìkò sínú báyìí rẹ́kọ́ọ̀dù fújì ni wọ́n máa gbọ́ wọ́n máa dà sọ́tún wọ́n máa dà sósì wọ́n ní ńgbà tílẹ̀ ti sú tóbi ti parí àwọn máa dáràn sónù orí sí ọ̀rẹ́ láì èèyàn ò ti ń gbá àwọn ẹ̀bọ̀ látàárọ̀ ó ṣe sùúrù ó ṣe sùúrù fún ọmọ ṣe gbogbo ẹ̀ léèwọ̀ lọ́sàn-án ó sì ọ̀ wá ipe ìwọ rẹ̀ náà tó dalẹ̀ ọwọ́ ń lọ fi sìgá sínú ọtí lòpònú tó fi ń sínú ah! ọ̀daràn ni ọ́ o èyí sèyàn dáadáa ìsìláàmù rẹ̀ gan kò dájú kó rí ìdíjókòó nígbà tó ṣe pé ntọ́lọ́ ń sílé wọ̀ iná ló fi ń sínú ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn inú wọn ti tò kálí aṣẹ́wó wọn retí kó pèpè fún sọ̀dátùl mágríbì kọ́ daràn ó tún ni a'udhu billahi minash shaitanir rajim àbí ètí aṣẹ́wó rẹ̀ ti ń retí rẹ̀ sásìkò tí ì tóni torí ẹ̀yìn ló ń retí a'udhu billahi minash shaitanir rajim ọ̀dọ̀ ẹja bẹ̀rù ọlọ́run ẹja apáyọ ọlọ́run èyí ti rí tí wọn náà ń fẹ́ lẹ́dẹ̀ẹ́ sínú ẹ̀rẹ̀ lẹ́dẹ̀ ni wọ́n dà fún jọjúmọ́ ọ̀rẹ́ lẹ́dẹ̀ ló wọ́n fi máa sínú tó a'udhu billahi minash shaitanir rajim àbí ètò ìsẹ̀pẹ́ ń jíwó owó lọ́wọ́ ló ń jí tó fi sínú eléyìí ọ̀mọ̀dá ọ̀ràn lọ́mọ dálẹ̀ dira rẹ̀ ilé tó ní rí ọ̀nà àbáyọ bàbá àtijọ́ láì lórí ẹ̀ bá mójútó nítorí pé báyìí ọlọ́run ọba ló ní gẹ́sẹ̀ tèèyàn ọlọ́run ló ní oní ó sì lẹ́sàn lórí rẹ̀ ó ní wọn wa ana ajzi èmi ni mo ní àwẹ̀ èmi ni màá san lẹ́sàn lórí ẹ̀ subhanallah ọlọ́run sọ láti fún un. òun la ṣe tọ̀hídì fún òun lọ́ba tá à ń yọ zakati fún òun lọ́ba tá à ń tìtorí rẹ̀ sí hajj ṣùgbọ́n gbogbo nǹkan yìí kò pé mára rẹ̀ ọ̀sìyàmù yìí ló pé mára rẹ̀ ó lọ lọ ní òun lòun ó sì san ẹlẹ́sàn lórí rẹ̀ torí ẹ̀ mójútó àwẹ̀ rẹ̀ má bàjẹ́ mójútó àwẹ̀ rẹ̀ má dáràn nínú ẹ̀ èèyàn ọ̀gbọ́dọ̀ máàmà jẹun lọ́sàn Ramadan ọ̀gbọ́dọ̀ máàmà mumi lọ́sàn Ramadan ọ̀gbọ́dọ̀ máàmà sọ̀sọ̀kúsọ lọ́sàn Ramadan àti òru ẹ̀ kò sì gbọdọ̀ màmá gbọgbọ kúgbọ lọ́sàn àti òru Ramadan kò gbọdọ̀ màmá sèse kúse lọ́sàn àti òru Ramadan kò gbọdọ̀ màmá rìnrìnkùnrin lọ́sàn àti òru Ramadan gbogbo ntọ́lọ́wọ́ wá sílé wà gbọdọ̀ jìnnà sí lọ́sàn àti òru Ramadan. gbogbo tí a bá ti sínú kọ́ báyàwó rẹ̀ lò ó sì tọ́kọ báyàwó rẹ̀ lò títí di bá àgbà tí eléyìí ò sì fi nǹkan kan sí àwẹ̀ rẹ láì dá bákan náà inú oṣù ramadan a gbọ́dọ̀ gbìyànjú láti lọ máa ṣe qiyam ramadan sọlátù tarawih káwọn lọ sí mọ́sálásí lọ sí sọlátù tarawih pàápàá jùlọ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa kú ti mọ̀ yín pé tá a bá délé wa a ní í ṣe sọláàtì kankan oorun lásùn gbogbo kálukú lọ mọ́ra rẹ̀ tẹ́ bá ti padà sílé tẹ́ bá ṣe sọláàtì yẹn ní mọ́sálásí ẹ̀ lọ sùn eléyìí ọ̀kan nínú nǹkan tí ń fa mi pé islam ń bẹ hàn ni torí rẹ̀ kọ́tọ́ kọ́ wa lọ sílé kọ́ lọ sùn kalẹ̀ máa ṣe ń lè o sì máa pé tí wọ́n bá fẹ́ jí ọ́n sáré gan tipátipá wọn fi rí ọjì ṣé sọlọ́tù tarawih pẹ̀lú imam kọ́ máa lọlé eléyìí ká mójútó kí ṣe ń dálé máa fi ṣeré ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí tó yẹ pé wọn kì í mójútó ẹlòmíì yóò ti rí pé sọláàtì yẹn kú rákà mẹ́rin àbí rákà márùn gbà náà ni ọwà wà gbà náà ni ọwà ẹ̀mí kíkò tí ì ṣe sọláàtì lẹ̀ ìṣá gbà wo ló ṣe sọláàtì lẹ̀ ìṣá kó tó di kó bá wọn lórí sọlá tàràwì ìpàǹpara rẹ̀ ó ló ń pàjá ara ẹ̀ ló ń ṣe tara ẹ̀ ló ń bàjẹ́ yóò sì tu ọtí ní ìgbà tó lọ́n bá fi hàn ẹ̀san aburú tí retí rẹ̀ lọ́la gbẹ̀ndà kìyàm. àwọn míì wà nínú wọn tó ẹ pé ńgbà tó bá kú dẹ̀dẹ̀ kó o ṣe sọlá tó tọmọ kí wọ́n ṣàdúrà nínú kùnúùtù rẹ̀ gbaná ni ọmọ bọ̀ wá mọ́ṣáláṣí ó sọ fún ìyàwó rẹ̀ pé máa bá ń gbọ́ ọ tí wọ́n ti súnmọ́ bí àdúrà àbí wọ́n ti súnmọ́ bí àdúrà ta ló rò pọ̀ ń tàn jẹ orí ara rẹ̀ lọ ń tàn jẹ àwọn kan ti wà ń bẹ̀ láti bẹ̀rẹ̀ títí dópin tá a lè fi wọ́n wéru rẹ tó sì kọ́fẹ́ tán ọkọ̀ fẹ́ sí tán lọ́daràn kan mọ́tò irú eléyìí a lè fi wọ́n wéra wọn ara rẹ ló ń ṣe ó sẹ́ni kankan ọ̀pọ̀lọpọ̀ máa lérò yìí pé eré lẹ́sìn wọ́n máa lérò yìí pé nǹkan ẹ̀fẹ́ lẹ́sìn àwọn ẹrú ọlọ́run kan ti wà mọ́sálásí kó tó di pọ́npẹ́pẹ́ fún sọ́láàtì lè ṣá tá a lè fi wọ́n wéra pẹ̀lú ẹni tó ṣe pé ńgbà tó kú dẹ̀dẹ̀ wọ́n máa ṣe Allahumma ìgbà náà ni wọ́n á ń bọ̀ ọbẹ̀ ṣàdúrà ọfẹ ṣàdúrà ló ṣe ń bọ̀ wá ara rẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ náà lẹni tuntun ẹtẹ nìkan tó wọn aburú jẹ lóun náà wọn ti parí sọláàtì lẹṣà yọ wà gan síbi kan lẹ́yìn mọ́ṣáláṣí yọ máa retí pé gbọ́n bá ṣe sọláàtì débi àdúrà gbà náà ní darapọ̀ mọ́ wọn ta ló ń ṣe orí ara rẹ̀ ló ń ṣe torí rẹ̀ ń hó sẹ́wọ̀n. bákan náà nọ́ọ̀sì Ramadan agbọ́dọ̀ gbìyànjú láti máa ṣe sàrà máa ṣe sàrà fún aláìní aláìní ń bẹ nítòsí rẹ̀ ṣe sàrà fún aláìní ń bẹ nítòsí rẹ̀ ẹlòmíì ń bẹ tó ṣe pé kò rí nǹkan sínú ẹlòmíì sì ń bẹ tó ṣe pé kò rí ń jẹ so irú àwọn eléyìí ẹtọ ọmọ wọn tó dá wọn mọ̀ ràn wọn lọ́wọ́ Ọlọ́run bọ ràn wọn náà lọ èèyàn ní yé ràn yàn lọ títí tọlọ́run fi ràn náà lọ́wọ́ ibi tí wọn bá ti sí ààyè fáwọn èèyàn pé ẹ wá sínú lọ sínú níbẹ̀ ẹnìkan kì í ṣe ìrègùn síyàn lórí irú oúnjẹ báwọn ẹnìkan wá sọ pé ah, ẹ ṣọ́ra yín o tẹbà ṣọ́ra ní fún yín lóúnjẹ o ṣé wọn ló gbé kalẹ̀ ni sí ọ̀rẹ́ láyé kò sí ìrègùn bẹ́ẹ̀ oníkàlùkù ọjẹ tó o bá sì gbọ́ oúnjẹ tí o bá yó sọ pé kó tún bù fún ọ sí i kò sí wàhálà ńbẹ nítorí pé wọn ò gbóúnjẹ yẹn wá nítorí àti fi tọ́ ọ lẹ́nu wò kébi ó lè bá a tún sí i tòtò bá mọ̀ pé òye o sọ pé kó fún ọ sí i lópin ìgbà tó ń jẹ bá sẹ́kù ẹ̀tọ́ rẹ ni kó fún ọ sí i. ẹ̀tọ́ rẹ̀ sì sọ fẹ́lòmíì tí ó mọ̀ ìpè oúnjẹ sínú wà níbi kan ìpè kọ́ ká lọ náà lọ sínú nítorí pé oṣù kò wà wa jẹ́ pé àwọn kan wà tó pé làwọn ọmọ wa gbà wọn máa gbà nítorí pé ẹnìkan dáhùn mà pé ràn wọn lọ́wọ́. wọn náà má sì ya sakọ́jì ya ń ibi tó wa ah, ó sì pé ìyẹn ó sì torí di eléyìí báyìí eléyìí ò sínú oúnjẹ tí wọ́n fi ń ṣe ẹ̀ tí wọ́n fi ń ṣèrègùn síyàn jẹun kó yó tọ́ba sì mọ̀ pé òyò sọ pé kó fún ọ sí omi tí wọ́n fún ọ tó ẹ fún mi lómi sí i tẹ̀lé ìyẹ̀tọ́ rẹ ni àyàfi tọ́ba yà ti tán nínú oṣù Ramadan ẹja ṣe dáadáa ẹja ṣe dáadáa owó tẹ̀ ń kó pamọ́ ẹ̀yin náà ẹ bẹ̀ tẹ̀lé nìkan lọ sí sàárè ńjọ ni sáré kó kówó sínú sàárè rẹ ni. wọn ni kó sínú sáré tí náà njọ́ tẹ́ bá kú o sí ọ̀yin ńlá ẹ tẹ̀ ń kówó pamọ́ ó kò sínú àpàtì kéke ó tún gbé sínú àpàtì ńlá ó tún gbé nílá sínú nílá ó wá gbé nílá ọgbẹ́lẹ̀ fún un níbo lẹ́yìn kó lọ ẹni kó lọ síbi kankan owó tó ó yẹ kó owó lè bá wa dé wàhálà owó ti pọ̀ jù ẹ wọ́n bó ṣe nítorí owó náà ni torí pé nítorí owó ọ̀pọ̀lọpọ̀ ẹni tìjú ma pé ń mẹni tá àìsàn ìdásí ma nítorí owó owó yẹn ò sì ní bọ́ ọ sáré ajẹ́ pé sí ọ̀rẹ́ láì nígbà tó o tún dọ̀gá mọ́ ọ lọ́wọ́ ìwọ ló ṣe wàhálà rí o tún á dọ̀gá mọ́ ọ lọ́wọ́ sọ́dà abẹ́ kò kúkú dà abẹ́ torí ẹ̀ ọ̀dọ̀ wa a máa jókòó nínú mọ́ṣáláṣí a bá ti parí sọláàtì kọ́ máa sì rántí ọlọ́run ọba níbẹ̀ tóòrùn bá wá yọ tó gbéra sókè bí ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn ìgbà tóòrùn yọ kò dìde kọ́ yan náfìlà rákà méjì anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n lẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run bó fún ni ládàá al-umra ọlọ́run fún ni ládàá umra kò bá jẹ́ ramadan kò bá má sí ramadan sòṣùgbọ́n ká mójútó àwọn ẹsẹ̀ rí nínú ramadan kó tó bá ti fi kọ́ra yọ̀ọ̀rọ̀ ọlọ́run pé ká máa pè nínú àwọn ṣe olóore eléyìí tí islam ti fẹ́ ká ṣe nínú oṣù ramadan yìí òun náà ni wípé ká lọ sí umra al-umra nítorí hadith eléyìí tí imam muslim gbà wá wọn nàbí sallallahu alayhi wa sallam oní umratun fi ramadan ta'dilu hijja wa fi riwaya ta'dilu hijjatan ma'a ẹni tó bá ṣe umra nínú ramadan ẹ̀san rẹ̀ ṣe déédéé kéèyàn ṣe hajj nínú ẹgbàá wa kan kó ṣe déédéé kó ṣe hajj pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn olówó inú wa ẹ gbìyànjú ẹyẹ sáhùn ẹ̀yin náà lọ sí umra ẹ lọ sí umra kẹ́yìn náà lọ rí báwọn èèyàn ṣe ń lówó wọn láti sin lọ yéé ṣe ìjẹyìn dìmadì ká ẹdínwó má di títí títí ọkọ làásì dì àwọn èèyàn máa mówó wọn wọn máa fi ṣètò Ọlọ́run lọ sí umra nu Ramadan àmọ́ tó bá lọ sí umra kìí ṣe kọ́ gasi maka o kọ́ gasi maka láti bẹ̀rẹ̀ àwẹ̀ ti parí àwẹ̀ torí kọ́ ọmọ bàárà àwọn aláìní tó ń ràn lọ́wọ́ lé ẹlòmíì máa ń lo as a chance láti túlẹ̀ nígbà táwọn aláìní kún àdúgbò rẹ̀ àwọn aláìní kún àyíká rẹ̀ so kọ́ ọmọ bàá ṣe dáadáa sí wọn yọ wá gasi maka ó dìgbà wá sọ ọdún tán kó tó dé eléyìí ọ̀dà o ọba ti ṣe umra tán umra ọgbà ọgbà wákàtí mẹ́wàá tó bá ti ṣe umra tán padà má bọ̀ wá Nàìjíríà wọ́n ní wọ́n fẹ́ máa ṣe sọ̀látù tàràwí lọ à ń ṣe ńlẹ́ náà máa bọ̀ so wàá ṣe dáadáa sáwọn alábàágbé rẹ wàá ṣe dáadáa sáwọn aláìní torí pé maka ò ní rẹ́ni fún sàrà àfi tí wọ́n bá fún wọn náà so wàá ṣe dáadáa sáwọn alábàágbé rẹ àwọn aláìní àwọn ọ̀pọ̀lọpọ̀ ò ní ṣe kò ní sàṣọ tẹ́lẹ̀ pé ẹ máa fáwọn aláìní lóúnjẹ o ẹ máa ràn wọ́n lọ́wọ́ owó tí mo kó kalẹ̀ ní èèmbo ó túlẹ̀ ní yẹsẹ̀ rẹ là ń sọ tọ́ eléyìí ọjọ́ díẹ̀ nínú àwọn nǹkan tó yẹ ká mójútó nínú oṣù Ramadan bákan náà al-i'tikaf ní mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan ó yẹ kí mùsùlùmí tó bá rọrùn fún ikpe kó ṣe torí pé nbẹ náà àwọn náfìlẹ́sì eléyìí tá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam tó máa mójútó anika kí alukur'an ọ̀npẹ nínú àwọn èèyàn ẹni tó kó tó wá gbé alukur'an lọ kò dá suratul Fatiha mà yàtọ̀ sí kul huwa Allahu ahad yọ kàn máa wòran ni eléyìí ntí ọba máa ṣe báwọn kò burú pé kọ́ máa tẹ́tí gbọ́ alukur'an gbé kásẹ̀tì sí kọ́ máa gbọ́ ọ máa gbà láda kò burú kó jókòó bí tí wọ́n ti ń kí alukur'an kọ́ máa tẹ́tí gbọ́ ọ máa gbà láda lọ́ máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n bá ń ṣe fáwọn mùsùlùmí torí pé tó bá fi kọ́ra bẹ́ẹ̀ ọmọ wá sí ìdánilẹ́kọ̀ọ́ lójoojúmọ́ èyí ti rí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbọ́rọ̀ ọlọ́run àfi nínú Ramadan láwùjọ Yorùbá yìí kí ló dé táwọn ò mú àsìkò kan àmọ́ ọjọ́ kan fojoojúmọ́ ni wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ojoojúmọ́ ni ìdánilẹ́kọ̀ọ́ wa kí ló dé tí wọ́n náà mọ́jọ́ kan tó máa wá tó a jẹ pé láti Ramadan ọtún ti Ramadan sọdá abẹ sọdá abẹ àwọn ẹni tó yẹ pé wọ́n èsì náà àfi lóṣù Ramadan wọ́n èsì yàn o wọ́n èsì yàn rí bákan náà ọ̀dọ̀ àwọn lè máa mú tó jẹ pé wọ́n máa ṣe sọ láti fáwọn èèyàn kọyakọya kámakámá ni láàrin ìṣẹ́jú márùn-ún wọ́n ti parí gbogbo tarawih wọ́n ti parí gbogbo tarawih wọ́n tún lọ́nà ó fi tọ́lá wa ìyẹn ni kíkà tó sọ́nà wa ń darúkú bá a ṣe ṣe tòní. sọ eléyìí ẹni tó bá ti mọ̀ pé lè má mu tàwọn bó ṣe rí nu ẹ bá wí tí ọba gbọ́ kìlọ̀ ẹ wá mọ́sálásí mi tẹ́tí lọ́ máa ṣe sọ́láàtì ẹ wá mọ́sálásí mi tẹ́tí máa lọ ṣe sọ́láàtì. bákan náà àwọn ẹni tó ṣe yí tó bá di ní òru ní òru wọ́n pèpè fún sọ́láàtì níbi aago mẹ́ta tó bá tún di mẹ́rin àbọ̀ wọ́n tún pèpè mí tó bá tún di pàṣípàjà rí yọ láago márùn ọkọjá bí ìṣẹ́jú mọ́kànlá àbí méjìlá táàlì fájàrí bá yọ ó tún pẹ̀ kẹta ńbọ̀lẹ̀ ti rí tó fi pé mẹ́ta bá ń wo ó ti papọ̀ jù ó ti di bídà méjì péré náà ni Ramadan náà ń bẹ àbí ọ̀sìn Ramadan tàlákọ̀kọ́ tá a bá ti torí pé káwọn èèyàn kan jàǹfààní rẹ̀ kẹ́ni tó sùn kó lè bá a jí gẹ́gẹ́ bí sábàbí ti ṣe wà pé ń tàǹtì torí rẹ̀ pèpè alákọ̀ọ́kọ́ náà nù kò ká sùn síbi aago mẹ́ta àbá aago mẹ́ta àbọ̀ tá a pè torí pé ń bẹ náà ẹrú ọlọ tó pé ìpè tó bá gbọ́ yẹn lọ́lọ́wọ́n bó fi tají tó wọ́n fi pèsè oúnjẹ sààrì àwọn anípè mímà rárárárárá títí tí ó fi di pé àlùfájàrí yọ tá àlùfájàrí bá yọ ìgbà náà látò pé ẹlẹ́ẹ̀kejì ká mójútó eléyìí o torí àwọn èèyàn rò pé ẹ̀yin máa ń pa ẹ̀sìn Islam ni o gbàtà ti rí pé ẹ̀yin là ń pèpè fún sọ́láàtì àwọn ọmọ yín lólòdò wọ́n rò pé ẹ̀ máa ń ẹ̀sìn Islam ẹ má dẹ̀sìn wọn sí gbò ẹ má bá àwọn lẹ́sìn jẹ o eléyìí jẹba torí ẹ̀ ọdọwọ wa ká gbìyànjú láti rí i pé ẹ̀sìn wa ń tó lè bàjẹ́ àjìnà sí àdádálẹ̀ lóríṣiríṣi ká jìnà sí kátàkátà ká jìnà sí rádaràdá ká jìnà sí ká máa sí dáadáa eléyìí tó ṣe pé tá a bá lọ kú àbàdàdà pàdé níwájú ọlọ ọlọ́run kó jẹ́ kẹ́mi pẹ̀lú yín kábàdàdà pàdé níwájú ẹ̀ ní ìgbà tá a bá pàdé rẹ̀ ọlọ́run kó forí jìn wá nínú oṣù Ramadan kó forí jìn wá lẹ́yìn oṣù Ramadan kó forí jìn wá jọ pé ní alkiyama ọlọ́wọ́n bá kó sí wa lọ́mọ aljanna kọ́ ara ti pé ń bẹ nú ẹ̀sìn eléyìí tí ọlọ́wọ́n bá fi pa wá lásẹ̀ ike ká máa ṣe ní gbogbo ògbà Ramadan ń bẹ àbí òtí ẹ̀ sí Ramadan ike ká máa ṣàṣà láti púpọ̀ fún ọ̀gá wa aṣíwájú ẹ̀dá anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí pé bá gán fúnra ara rẹ̀ àti àwọn màláíkà àwọn náà máa ń ṣàṣà láti fọ́gà wa yìí. صلى الله عليه واله وسلم فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفره والملحدين وعنا اللهم اغفر لنا وارحمنا وأكرم نزلنا إذا سرنا إلى القبور اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل صيامنا وتقبل قيامنا واجعلنا من عتقائك من النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله